tún ti rú ti rú ti rú ti rú. olúwo olúwo olúwo. omi tuntun ti rú olúwo. olúwo olúwo olúwo. ojú ẹkùn irú ẹkùn.

ṣẹnu mi báyìí. báwo ló ṣe máa ní mò ló ṣẹnu ẹ báyìí mò lè ṣe báyìí fún ẹ kí ló dé ah, ṣé màá máa purọ́ wọn ni a ní mò ló rán àwọn boys láti wá ná mi wọn lọ́n fẹnu mi gbolẹ̀ wọn lọ́n fẹnu mi gbolẹ̀ lọ́n ná mi. a ní mò lè ṣe bẹ́ẹ̀ kò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ sí sàkání mi kò ní ṣe sọ́ọ̀rẹ́ mi ó mọ̀ pé ó ti mọ̀ pé ìwà ẹ̀ ó torí ẹ̀ ló ṣe ń rò síbi àpò ro ẹnu ẹni tó ṣẹ̀ mo lè jó òun. mo ń sọ mo ò ní ó sọ fáwọn boys ẹ̀ pé sọ fún mi pé tí bá fi lè sọ fún yàn ipe òun máa pa mi pé mi gbọ́dọ̀ sọ fún anybody nǹkan tí mi fi sọ fún ẹ láti. Ah, irọ́ ni no wà nílẹ̀ irọ́ ni ah, mi já ronú síbò mi sẹ̀ gbàgbé ẹ̀. báwo ni mo ṣe mọ̀ wípé mi mo sọ fẹ́ pé òun àti Mrs. Olórin fẹ́ra ah bẹ́ẹ̀ dẹ̀ kọ́ ló ti ní wọn ni. so mo ló ṣe ẹ báyìí. ẹ nà ń ra àwọn boys ẹ̀ kan wá ṣe. ó ti lọ happiness ní sùúrù wọn má lọ bá o happiness happiness happiness. Alpha, where more? Ah, uh, happiness, how you doing? I do all right, where more? farabalẹ̀ kí ló ṣe ẹ̀nà you look like you dey fight person kí ló ṣẹlẹ̀. are you alright wẹ́ mu. ìwọ wẹ́ mu. mo ah. máa alpha. wẹ́ mo dey now. mo lọ sọ́dọ̀ prof. ṣùgbọ́n sìn call am now. I don dey try number ọtí mo o tó ń busy call mi ni tó bá lọ number yẹn bá lọ sí mo máa wá bí báyìí mo mọ̀ pé báyìí ló máa wà kò ní kọjá bẹ́ẹ̀ ni mo ṣe wá wá bí. then ó busy nìyẹn now and to dẹ̀ ṣe ń pariwo I no like am ṣáà ń bẹ ẹja ni talk to us wetin happen. no worry no wahala e dey busy abi no worry I go find am no worry. happiness wetin happen now wetin dey do this girl. happiness don dey sad. happiness don dey sad. <laughs> wetin do happiness. This guy na mad guy only happiness don dey sad. you yóò gbádùn. <laughs> ṣé na because say she be affluent na why she no fit gree for here abi. abi na o. dàbò ṣeré orí ta. ẹm sori babe o máa ní láti ní sùúrù gan-an fún lẹ́kítọ́ra ẹni bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ti try láti rí mo dẹ̀ ti bá a sọ̀rọ̀ ìfà tó ń bè lọ́rùn a ṣé gẹ́ ọ̀yàn ṣé gẹ́ ọ̀fẹ́ mi ni ṣé gba ṣáàwó ṣàfẹ́ mọ ogun nǹkan tó ń ṣẹlẹ̀ mo ti mọ̀ pé ọ̀rọ̀ fífẹ́ náà ló máa fẹ́ bá ẹ sọ but ìwọ gangan ló máa ní sọ̀rọ̀ fún. kọ́ bá ti sọ náà ni. no problem. afa ajé mi ẹgbà sí. olóyè burúkú ni ẹ o tún gbóbìnrin sẹ́gbẹ̀. níwọ̀n tí mo tún wá kiri látàárọ̀ aṣọ tó wà bíbẹ̀ tó lóbìnrin tí ti fi ṣí ẹ ní mo máa. down ó ní. Ah, bẹ́ẹ̀ni kí down wọ́n. ó ní iṣu pẹ̀lú lẹ́kítọ́rà yìí. ọlọ́dẹ máa bá mi ba ayé ẹ̀jẹ̀ ni pẹ̀lú pé sọ́kó ní iṣu pẹ̀lú lẹ́kítọ́rà yìí tí ẹ máa bàjẹ́ ni. you you you no know say na my boyfriend. you want am say you never see my face before for this campus. nǹkan tó dáa mò ń ṣe fún èèyàn kan so this guy is mine. ok nǹkan tó dẹ̀ fẹ́ ṣe pupa ní eh, nǹkan tó máa ṣe pupa ní àbúlé burúkú ni ó yá bọ́lẹ̀. is mine. ó ní ìṣòro lẹ́kítọ́rà. ó yá bọ́lẹ̀. is mine. is mine. ni ló fẹ́ tù èmi gangan ni mo ṣekú pa happiness kó ló ń ṣàjọ kó jẹ́ kí n bá àforíjì pàdé. Oh babe, kò yẹ kó sọ báyẹn wọ gan ló máa dáríjì mi torí èmi gangan gangan ni èkú ẹ̀dá ṣáájú dáríjì mi nítorí ọlọ́run. bẹ́ẹ̀ kì í ṣe o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mo rí nírè pé mi ni mo fa má ti ẹ̀rù sọ́dọ̀ rárá just. okay it's okay. alaye alaye wetin dey sup shey na so we go dey look me i dey vex ah joy no even dey my face Our people ìfikún happiness wọ́n fi enter wa ni due to matter to one grand your happiness our happiness we make now why you dey look me ah. see i dey reason am too because my coconut dey kaku all people adabi olóńgbò àtẹkọ àtọ agbára fojú kanra wọn now they don price who price must pay just declare make dem pay What is the No. know wetin dey sup. mo. you no say anything you no talk ah ṣé ká sọ pé ikú girlfriend ẹ ojú àwájú tiẹ̀ lọ ni. i wonder o. he just dey just silent ah Now, for anything now. Say something, I beg. Let's talk now. Just order. Like say something, I beg. Say something. Mo. How far, Working. At this school you do Yes. Let me study. Mama. Eh? Mama, continue study. Ah, Jesus. Ah, yeah. I, did, I, did ask, I did ask you something. You did mad. Oh, Jesus. Bye, bye. You know what I see? yẹn ṣá ilé tí wọ́n bẹ́ sọ̀rọ̀ ṣe wọlé ṣe gbà tí ìyá ẹ jẹ brain research ní sí òkú ọkọ wọn bá ẹ sọ̀rọ̀ ṣe. Eh, ọmọ tó níyàwó ò ní òun gan ò fojú korun ẹdìyẹ ti bá rọkùn ara òrọkùn ara òrẹ ẹdìyẹ. babe ọlọ́run ló yọ mí o mi bá fẹ́ kó sí máa ń ṣá. ọlọ́run ló yẹ ó jẹ́ máa dúpẹ́ tiẹ̀ mo ráyọ̀ tẹ́ pé ẹ̀ fìwé gan-an ó fẹ́ irọ́ ni o sọta wà ní. ráyọ̀ fẹ́ ẹ̀hìn náà. ráyọ̀ tó jẹ́ pé ẹ̀ fìwé gan-an ó padà fẹ́ it's not your fault kò ń ṣẹ̀bi ẹ̀ so Mr. Gbénró padà fẹ́ omi. kí ni ìwọ náà ṣe fún. Ah, ah. ìgbà tó accept tí kò dáhùn kí ló expect kó o dẹ̀ fún lówó ibi tí mò ń lọ gangan nìyẹn ò bá ti fún wọn lówó ẹ̀yin èèyàn máa ń ròhùn pé kéèyàn fún lecturer lówó ni normal thing like bíi pé is a must tá gbọ́dọ̀ fún lówó you just said it that i'm brilliant you know i'm very brilliant must i give you money because he asked me out i said no kí tí wàá fún lówó fún kí i swear to god almighty tí mo bá ní àjẹ́ ni mo máa pa mr gbẹ̀rọ dànù ni má wọrí ẹ kàn máa wò mí ẹ máa wò mí bíi tẹlifíṣàn bẹ́yìn. orúkọ téèyàn máa sọ ọmọ èèyàn inú èèyàn ló ń gbé i know what to do ẹ má wọrí ẹ rí mr gbẹrún ẹ bá kàánú. ọ̀rẹ́ mi jọ má wọrí ṣùgbọ́n àmàwọ́ náà àbáyọ sí don't worry oh. eh? you find a way out. automatically o ti ní carry over nìyẹn kò sí kó tá a máa ṣe sí. ìwọ ló máa sọ fún mi pé mo ní carry over no na ṣé mi tí mo ní carry over ṣé i no know i get carry over i must still say it are you mocking me excuse me let me talk alápòsí

ìyá mi kú máa dùn. orí sọ́rí rẹ̀. Ọ̀dẹ ló bá mi. Ọ̀dẹ ló bá mi. Ọ̀dẹ ló bá mi. Àná kankan náà gẹ̀rẹ́, sáyọ̀ rẹ̀ gbé bàgà sókè rẹ̀, jẹ́ kẹ́tà, yìí ṣe ti dáa bẹ̀, ẹ̀ sáyọ̀ ìyá ìyá òbí mi sọ̀rọ̀, ó gbọ́, ẹja lórí ọ̀rọ̀ náà jù lọ ká. ó jí wọn ní kú wọn. nọmba one ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yíyan lélẹ̀ pè mí sílẹ̀ lórúkọ ẹ̀ àlàyé èmi àti bọ̀bọ́ yìí close gan àjọ ń sùn àjọ ń jì ni bọ́n bí káàtì yẹn ò jẹ́ kó gbádùn ó kàn ń ṣe nǹkan fún lọ́tún lọ́sì ni mo dẹ́wọ̀n pé kò ní make sense ọ̀rẹ́ tímọ́tímọ́ kí wọ́n á lajú mi lẹ́ẹ̀bá yìí kó wá lọ máa join àwọn olóńgbò tí ò jẹ́ kankan táwa gbádùn squad tàdé wà ń bí tàdé ń fẹ́ lábó ṣe òun wà ẹ mọ̀ ni bàbá mo fẹ́ kẹ́ bá mi mú wọlé ká protect ẹ kó náà lè máa jayé bó ṣe wù ú ọmọ dáadáa dé ní. aláì ojú àsọkẹ́ kí n wojú ẹ dáadáa padà the fine guy adé mọ̀ pé our fine guys náà làwọn àdìgbàdùn squad ọsibẹ̀rẹ̀ is welcome on board a lè gbà náà. <clears throat> ǹjẹ́ tó ṣẹlẹ̀ ni pé nígbà tó rí pé ẹni tó mú ara wa ni tí wọ́n náà dẹ̀ tuntun sọ wípé ká gbà ṣé màá là nígbà ni a máa gbà náà ni àmọ́ àní lè ṣiṣẹ́ lálẹ́ ilẹ̀ ti ṣú kọ́ ẹ̀ka ètè vacate kúrò níta wa so aláì gbé wá ní next meeting so gbogbo bá ṣe máa rìn òun máa òun máa jẹ́ kó mọ̀. Om ti tú ti rú ti rú ti rú ti rú. Olúwo olúwo olúwo. Yéé omi tuntun ti rú olúwo. Olúwo olúwo olúwo. Ojú ẹkùn ń pọ́n. Ìrù ẹkùn ń le. Ojú ẹkùn ń pọ́n. Ìrù ẹkùn ń le. only for Fadiana. No, no, no, no. àkámọ́lá làwọn ọmọ ẹ fún wa o àwọn akpé àgáláǹtì ni o. bàbá forget that one àjàre na we dey here na we dey here we dey gallant every day every time anytime we dey gallant we dey here ọmọ yẹn ni òní òtì ọmọ yẹn òní òtì ni ló fún un ni we dey gallant every day. are we dey here. ọmọ ọmọ lórí ya wèrè gan sọmọ sọmọ pọ̀ wọ́n ló kéré sọmọ pọ̀ wọ́n ló kéré fi sọmọ ọmọ àbọ̀ ọmọ. ìyàbá rí pa. ọba ìwọ ló padé jọ bàbá ọba rí pa. jọ ọmọ tó dọ́ọ̀pù yẹn ń sìn ṣé o mọ̀ pé ọmọ yẹn máa ní dream mm. ok o mọ̀ pé dream ẹnìkan ló ti pa yẹn pogele mm. kan. jàbí tó alfa mo máa ní ìdí kalasin mo máa ní ìdí kalasin tí máa fi ṣí gbogbo àwọn kan tó ń ṣe anyhow ah. ẹ àti pé wọ́n ti pọ̀ mọ́ mi nǹkan ti ẹ̀ mo dẹ̀ máa rò máa máa play máa play máa play no no no mi ò tí change tẹ́lẹ̀ náà ah káì ṣé church ló wà ní máa wàásù mo ní ìdí kalasin ṣe máa play sí. Mm-hmm. wọ́n mo ní ma ma play ṣe ma ah no ma drop èèyàn ma ma pààyàn eh, ma pààyàn sẹ ma pààyàn sẹ ah Ọlọ́run sọ ẹ ẹ àbádì ló wà lọ yà lọ àbádì pa kàlásì yẹn wọn tẹlẹ tẹlẹ àbádì pa ó yà move move ẹ obìnrin kó fún ọ irọ́ lóde lóde lóde lóde lóde lẹ lóde lẹ eh. lóde màá kọ kọ kẹ. about david two hundred hundred ojú mi yọ ọ́nà iná wà nù mí mò ń bọ́ mò ń bọ́ ọ̀rọ̀. ká sí ọba. ẹ sáré ẹ sáré ẹ sáré ẹ sáré ẹrìn jìnnà ẹrìn jìnnà ẹrìn jìnnà ẹ sáré ẹ sáré ẹ sáré ẹ sáré ẹrìn jìnnà ẹrìn jìnnà ẹrìn jìnnà àjòra wa lọ. Rẹ́mi nǹkan tó ṣe lánàá alárẹ̀ àná ẹ̀mí ò láìkí ẹ̀ o jẹ́ kó yé mi pé o fẹ́ gbé mi lọ bá àwọn àwọn tó máa ràn mí lọ́wọ́ àwọn tó máa gbọ́n tí òun jẹ́ kó máa halẹ̀ mọ́ mi o wá gbé mi lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ah mi ò mọ̀ pé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni mò ń bá gbélé láti ẹjọ́ yìí ah èrò mo mọ̀ pé ọlọ́run ń ṣọ́ mi láti ẹjọ́ yìí èrò ẹ bá mi ò rè mí mi ò láìkẹ̀ mi láìkẹ̀ rárá ẹ òru á lọ gbé mo mọ bí mo ṣe kúrò nílé ẹ tí mọ ìmí pariwo tí lójoojúmọ́ mọ ìmí fi kọ́ létí mi pé mi ò mi ò gbọ́dọ̀ ṣe wọn. lọ́lẹ́kẹ̀jọ́ ní problem ẹ̀ lọ ṣé mo kọ́ tó ń sọ ṣá ok o expect pé kí n lajú mi lẹ́ẹ̀ káwọn pípì ẹ bẹ̀rẹ̀ sí búlì ẹ kiri nínú skul kò pọ́síbù ok so ìgbà tẹ́mi wàá mú ẹ lọ́sìn ṣé wọ́n gé ẹ̀jẹ̀ ni ṣé wọ́n kọ̀ ẹ́ ṣé wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n mọ̀ pé oore tí mo fẹ́ ṣe fún ẹ yìí ẹlòmíì máa ń fowó wọlé ni èmi fẹ́ bí ẹ wọlé lọ́fẹ̀ẹ́ tó máa rọrùn fún ẹ tí wàá máa rìn bó ṣe wọn ẹ lọ́gbà tí wàá máa ṣe bó ṣe wọn ẹnu skul. mi ò fẹ́ jẹ́ kó ṣe mi léṣe mi ò fẹ́ rárá mi ò fẹ́ mi ò ṣẹgbẹ́ mi ò ṣẹgbẹ́ mi ò ṣẹgbẹ́ mo rántí ọmọ ẹni tí mò ṣe kò sẹ́ni tó ń ṣẹgbẹ́ òkùnkùn tó ń survive mo bẹ̀ lórúkọ lọ mo fi ọ̀run náà bá bẹ̀ please and please. bàbá títorí ọ̀rẹ́ mi mo tún ráyè ṣe wà èwo ni pé ká sanwó school kí lecturer máa fẹ́ wà ọkọ̀ wa máa threaten wa up and down ẹ bàbá títorí ẹ̀ mo ṣe wà pé ká wá bá yín sá. ọmọ ẹlẹ́lẹ̀ ṣọwọ́. ìwọ náà kí. ṣé lóòótọ́ ni nǹkan tí ọ̀rọ̀ rẹ sọ. bẹ́ẹ̀ni sà. ṣé wọ́n lecturer dey give una body tàbí. yes sir. kí ló máa ń béèrè fún gangan. lecturer yẹn ó sọ pé òun fẹ́ fẹ́ mi. ó yẹ. èmi ò dẹ̀ lè fẹ́ because kò tiẹ̀ kí n ṣe spec mi kí lorúkọ lecturer yẹn. Mr. Um, Mr. Gbero. Mr. Gbero. Ah. Máa tó lórí lára báyìí. Exactly. Ló ṣègùn gbangbara. Exactly. Kò ní dáa fún ìyá. Oríṣiríire. Ah. Adáyé mo mọ lẹ́tọ́rà yẹn. Oh. Ah olórí burúkú rè. Àmà ah, ah ara yẹn iná yẹn ti ẹ pọ̀ o. Ó mọ̀ pa. Ok, ó ti lọ bẹ́ẹ̀ ẹ máa wọ̀rẹ̀. Ẹ̀yin máa gbélé gbọ́ ẹ má stress ara yín. no problem sir. ẹ lè máa wà ká. ẹ ṣe kí n sọ. a ní ká gbé wá lẹ́sẹ̀. ẹ tẹ̀síwájú. bíkà ọlọ́run àtàyíráyù. ṣáàmọ̀ olúwa bí. àtàwọn ẹ̀ ti káàsì onígbàgẹ́fẹ́ mi rí hmm. ọ̀hún ọgbọ́jọ́ ìyá ẹ̀ ṣì ń bọ̀. àwọn atúrọ̀kẹ́. àkẹ́sì. àwọn ajẹ́kùn mọ bó ṣe ń lọ bàbá dé with two hundred ọlọ́run bíkà ọlọ́run adé with two hundred bàbá ìṣúlẹ̀ ló wà kọ̀ọ̀kan o. àtàrí náà yìí. láti lè sọ. but Remi ṣé iṣẹ́ yìí ò yẹ mọ́ rárá ni lọ́mọ tó yẹ kó ti fún ní full orientation kó tó di pò mú wa ọmọ yìí dé àárín wa tán ó rí mi ó mọ ojú ẹnì kọ̀ọ̀kan ó wá ń sọ fún ẹ wípé òun ò ní interest láti ṣe nǹkan táwa ni kó wá ṣe òdẹ ń wo ràn ok Rẹ́mi mò ń pa aláṣẹ ni mi ò dá lábàá tó bá jẹ́ inú ihò olè lọmọ yìí wà mo fẹ́ kó fish out kẹ́ gbé wá padà tó bá wá sá débi tí ẹ bá fi rí mú ẹ lọ sílé wọn tí ẹ bá bá ń lé mo fẹ́ kí ẹ pààrọ̀ kò sílẹ̀ kó lè mọ̀ wípé nǹkan tó ń ṣe yẹn ojú ojú tó fi ń wò lọ tẹ bá bá yẹn lè pa tó bá jẹ́ fámìlì wọn kankan lè bá ń lé ni ẹ ṣáà make sure pé ìjọ tẹ bá délé wọn ẹ ta ìjẹ́ lẹ̀ ọ̀rọ̀ ń bára ọ̀bọ̀ eégún aláré napẹ́ni mi nìkan lára ń bára ọ̀bọ̀ na eégún aláré àgbò tó tàdí mẹ́yìn ni ó ṣe àwọn wàhálà tá à ń ṣe ká tó lówó ṣáà burú ẹ gbọ́dọ̀ gbọ́ wípé o ti fi iléèwé sílẹ̀ o wá sílé. Si lèmi tí mò ń gbàdúrà pé ọlọ́run ọba o ọmọ mi tó wọlé ìwé yìí o kó tiẹ̀ ka ìwé ẹ̀ kó kà á parí kínú èmi náà lè máa dùn wípé mo rí ọmọ ẹyọ kan tó ka ìwé ẹ́ pè mí síre ṣàbúrò ẹ gbọ́ pé o ti wálé báyìí ṣé inú ẹ máa dùn. màámi tábúrò nǹkan bá gbọ́ pé mo wálé ní àdúnà tó bá mọ nǹkan tójú mi rí ní skul màámi ojú ogun lé o ọ̀hún ò dáa rárá. jọ kí lójú ẹ̀ rí skul. màámi àdúrà yín ló gbà lórí mi o èmi ni mo mọ tójú mi rí lọ́hùn. ó dáa àdúrà mi náà máa wá gbà lé ẹ lórí a máa tẹ̀lé ẹ lẹ́yìn rẹ̀ padà síléèwé kó lọ ṣàṣeyọrí tèmi nìyẹn. mo ti gbọ́ màá mi. aus. Mr. Lecturer, your matter don't cast. Your matter don't cast. Baba no belong. Eti wa ti You don't cast, Baba. All the way wey you use to think gba pata àwọn students go to the pass wọn. be no be you? Ah. na rí mi. Bàbá na rí mi. àwọn students ní kìíní sá. kàn kíra wọn. ẹ wọ ẹgbẹ́ ni sá. wọn ò ní dọ́wọ́ fún wọn. mr gbèrò mr gbèrò kúrò kúrò kí ló ṣẹlẹ̀. mo lọ accident ni. accident. mr gbèrò àrùn accident wo lélẹ̀ ẹ̀ pèèyàn kankan ẹ̀ àgbọ̀n kankan. these are unforeseen circumstances days five days tẹ́tí wá síbi iṣẹ́ last. ẹ rọra ẹ ṣubú bẹ́ẹ̀ lẹ́ǹkan. Ah, careful, careful, careful. Sorry, sir. Sorry, This Five days, Niti, Mr. Gbero to us is going. It's going to five days, anymore? more. Now, to think of it, ẹnu Mr. Gbero gun ò kí ń rọ, ẹnu ẹ̀ ò kí ń O ṣọ́ pé accident ni máa yín ní ṣá. Ah, àfi kó ya jẹ́ accident o. Àwọn student yìí. Jẹ́ kí n mi Àdùkẹ́ Àdùkẹ́ wake up Àdùkẹ́. ẹ̀yin tẹ́lẹ̀ mẹ́ lóró ìkà lẹ ṣe o ìkà lẹ ṣe o ìkà lẹ ṣe o ẹ̀yin tẹ́ jẹ́ ká mọ̀ ẹ́ dàgbà. mo ní ẹ̀dùnfẹ́ mi dà. ìkà lẹ ṣe. mo lẹ̀dùnfẹ́ mi wà. ìkà lẹ ṣe láti kékeré tí mo ti kú nítorí tí mo jìyà lórí yìí tí bàbá yìí ti da ayé lẹ́fún mi tí mo ti ṣe wọ́n náà tí mo sọ lọ́rùn ah! mo lè yí dàgbà tán sí mo tó yẹ kí jẹ́ wọ́n mọ́ ó dẹ̀ wò sùsù ọ̀pá mi lọ́mọ yéé adùnfẹ́ dá adùnfẹ́ adùnfẹ́ mi gbà.

ìkà lẹ ṣe o ìkà lẹ o ìkà lẹ o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ká mọ ẹ dàgbà ìkà lẹ ṣe ìkà lẹ àdùkẹ́dùkẹ́ wá ẹ má sàmì. ẹ wá bá mi lọ sọ́dọ̀ pisa. wà á ní kí ló dé tó jẹ́ kí n rí ọwọ́ ẹ̀ sáré jọ. mo ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jáde yẹn fẹ́ rán yàn iṣẹ́ náà ní ẹ̀wọ̀n èmi ò lọ́bì kankan o. ha àdùkẹ́ ń tó ń tó ń tó fẹ́ lọ gbà nǹkan tó máa jọ ṣe àwọn méjì láǹfààní ni tó wọ̀kan bá mọ nǹkan tó fẹ́ lọ gbà wá sáré lọ ni. ẹ wo mi ìfẹ́ mi ìfẹ́ mi lọ mi lọ. àdùkẹ́ tó ń wá tó fẹ́ máa wá ìnìyàn ní kí ló ṣe ẹ̀ nà báwo máa ṣe máa bẹ̀rẹ̀ tó wà máa sọ pé kíní mo dẹ̀ ń bẹ́ẹ̀ sọ torí mo ti ń bẹ́ẹ̀ sọ ní ohun díẹ̀ ṣọ́ra ẹ̀ ò yá sáré lọ bá ń gbà. ẹ ẹ ti dé nìyẹn mo máa pariwo mo máa pariwo mo yàn mí lọ òun mi lọ ẹni wo jẹ́ kí n wọnú ilé kí n padà kí n bá ẹ níbi tó dúró sí ẹ wàá rí wàá rí fíìmù tí màá yà fún ẹ ń tó gbọ́. bá ti wọlé tẹ bá ti jáde bí màá ilé ti máa bá mi mi ò lọ ẹni bí ẹ o. àdùkẹ́ ṣe o gbádùn wo jẹ́ kí n wọlé kí n kó. ẹ̀fín mi lẹ̀ tún ti dúró ẹ̀ lè mú mi mi lọ mi lọ ẹ̀fín mi lọ àdùkẹ́ bá wà lẹ́yìn lẹ́yìn o bá wà lẹ́yìn o. Bram, ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Àdùkẹ́ àti mọ́mí kan. Mo ti kárí bá yín rògbò wá ni. Eléyìí ẹ máa lo ẹyọ kan láàárọ̀, ẹyọ mm. kan lálẹ́. Eléyìí ẹ̀kan lọ́jọ́ kan. Ẹ pẹ̀lẹ́. Ẹ mẹ́fì ọ̀pẹ jẹun, fẹ́ ti jẹun ṣá. Bàbá mi ti gbóúnjẹ fún mi kán tó kúrò ní láàárọ̀. Ọ̀rẹ́ ẹ pẹ̀lẹ́, mo ní kí sáré bá yín gbógun wa nìyí padà síbi iṣẹ́. Thank you jọ̀ọ́ tó bá ń bọ̀ bá rárá mí kì í bọ̀ o. ọ̀rẹ́ mo ti gbọ́ ó bá bọ̀. Dápẹ́ mi sí rèé mo ti dé. Dápẹ́ mi sí rèé. Dápẹ́ mi sí rèé. kí ló ṣẹlẹ̀ kí lè rí o? Ọ̀h, mo ti yé mi nígbà tẹ́ ẹ̀ ń ṣe báyìí kí lẹ fẹ́ kí mọ́mí àti àǹtí ọ̀jọ̀ kí máa ṣe ẹ̀yin tẹ́tí jẹ́ ọkùnrin tẹ́ ẹ̀ kí máa dùn wọn nínú ọ̀dàpẹ̀ ah, mi sí ipò ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ o. ṣe gan thank you. wọ́n ẹ pè mí ilẹ̀ ti dé. mo pè é. ẹ̀yin lẹ pè mí náà nígbà tí mo fi kọjá lẹ́gbẹ̀ẹ́ ní tẹ́ntì bá ṣe tán kí n wá ọlọ́run mo fi ah mi ò gbé mo pè é o tí n bá ń di àwìkọ yorùbá bì mí ṣùgbọ́n sorry. mọ̀ pé rí miss call mi ni torí gbà tí mo pè nọ́mbà ò lọ mo wá ní láti pè yín mo wá ní pé yín náà ò gbé ẹ má bínú pé mo pè ẹ má bínú ẹ ṣé mà ikú tó lọ́ra jáde. Ah, ẹyin tó lọ́ra yẹn náà torí ẹ̀ gangan náà ni ó ń gan ní kókó ọ̀rọ̀ tí òun ní òun ní. ẹ fòrò lẹ nǹkan tí mo rọ ẹ dà. òun náà ni nǹkan tọrọ ẹ lónìí èmi kàn déédéé rí ni tó dé tó ní fifty five thousand wọ́n fi rọ̀hún iṣẹ́. ẹ lánàá ni mo ní kó lọ rà a fẹ́ dìlífẹ́ oúnjẹ yẹn láàárọ̀ ọ̀la so ingredient mo ní kó lọ rà. owó tí owó yẹn wá owó sọnù kò mọ bó ṣe ṣe owó ẹ̀hún ni màmá ọ̀rọ̀ mi ò yé yín mo kó fifty five thousand naira fún kó lọ ra ingredient lọ́jà kókó gbé gírẹ́ẹ̀tì wa ni kò ń ṣe pé ó. owó tẹ ní kó lọ fi rà kó máa gbé bọ̀ yẹn náà ló sọnù olówó sọnù ni. owó ta ló sọnù. owó yín tẹ fi ránṣẹ́. bàbá owó yín á sọnù ẹ̀yin gan sọnù owó ta ló sọnù ẹ má rojú gbọ́ àbí kò fẹ́ yé ìjà yìí. Ah. ẹ jọ ibi yé náà ni. ẹ má wọlé mi mọ̀ pẹ́ tẹ̀lé wa kò fọwọ́ ìdílé yìí àbísọ́lọ́rì burúkú ni ẹni. Ah, ẹ jọ̀ọ́ àdúrà nìkan bá mi fi ràn lọ́wọ́ ayé wa nínú ìṣòro ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ kọ́rọ̀ wa dayọ̀ ni ẹ má fẹ́ pè ràn wá lọ́wọ́ ẹjọ́. bàbá fifty one thousand tá a sọ mílítì rẹ̀ tó gbéṣẹ́ fún mi wọ́n ayé ẹ̀ má bàjẹ́ ni. Ah, ọlọ́run ò ní jẹ́ ká ah, ayé ẹ̀ bàjẹ́. ayé ni ti bàjẹ́ tìrọ̀ tìrọ̀ lẹ́sọ̀ tó wọ́n wọ́n wẹ́ni seven days eh. tó bàbá kọ́ mi. Eh wọ́n wọ́n agbára kú lẹ́yìn ah! kò fẹ́ jẹ́ yín ni. báwo bá fẹ́ ti gbọ́ ọ́ ọ́ ọ́ ẹ jọ kọ́ máa pa á. mo dárò o. kò fẹ́ jẹ́ ah, jẹ́ yín. ó jà ẹ ẹ káàbọ̀. ẹ jọ̀ọ́ mo mọ̀ bí ẹ máa ń fọṣọ mọ́. Ah, mo máa ń fọṣọ. torí mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí washing machine wa àwọn aṣọ yẹn dẹ̀ ti pọ̀ ń lẹ́gùn so mo wẹ́ni tó lè bá mi fọ. Ah, mo máa ń fọ kódà mo ń ṣe oúnjẹ ó lè nìkan ni mi ò lè jà. ok màtá bá ti ṣe tán máa apartment wa ni. àmọ́ mẹ́nu ọ̀nà yín. àmọ́ mi máa lò máa fún mi ẹgbẹ́ ọmọ yín náà ní jẹ. o ṣe ìyá mi ọlọ́wà pọ́n ẹ lé mò ń bọ̀ nísinsìnyí. fẹ́ràn. mo ń gbọ́rọ̀ ni lẹ́fẹ́ rí o. bẹ́ẹ̀ máa mi èmi àti àbúrò mi làjọ ń discuss ọ̀rọ̀ ẹ̀yin àgbà náà lè pa lórí o pé iṣu tá a bá torí ẹ̀ gbòdì ó máa yẹ kó síná fún mi yá àbí. bẹ́ẹ̀ ni màá mi ẹ mọ̀ wípé làálàá kòkò ẹ̀dá tí kò bá sólùrọ̀ lọ́wọ́ ìgbìyànjú ò kì í yọ. Hmm kí ni gbogbo ń tẹ̀ sọ ìdálé lórí. màámi gbogbo nǹkan tá à ń sọ ni pé ó ti tó àsìkò tó yẹ kẹ́ ẹ máa jẹun ọmọ ká máa lọ ṣiṣẹ́ àbí báwo. even gan lára owó ọ̀gá mi tí mo sọnù ọlọ́run ti ṣe yanu mo ti rí díẹ̀ nú ẹ̀ mo dẹ̀ fẹ́ ká mi náà máa ṣiṣẹ́ torí owó tóun bá ń pa ẹ̀yìn á lè máa fi jẹun owó tèmi bá ń rí màá tètè fi sanwó ọ̀gá mi tán mi ò fẹ́ kẹ́ máa ṣiṣẹ́ pé ẹ̀ ń báyàn fọṣọ mọ́ àbí ẹ̀ ń gbálẹ̀ ẹ ti ń dàgbà àgbà lẹ́yìn dàgbà kẹ́yìn náà ti máa jẹ oúnjẹ ká máa jẹ́ káwa máa ṣiṣẹ́ tẹ̀ ṣe yẹ kọ́kàn yín balẹ̀. Hmm. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. ìyá máa lé mi ò máa lọ máa lọ orí burú má fi lé mi ṣe bùgbé. kí ló fẹ́ bá ṣe fún ẹ. ẹ ṣe gan sa ẹ̀wọ̀n mo nídìí ìrànlọ́wọ́ yín àwọn mò ti pa àbúrò mi. o ti pa àbúrò ẹ. bẹ́ẹ̀ sà mo dẹ̀ fẹ́ gbẹ̀san. wà á fine boy ilé ikú la ti ń jẹ́ wàrùn isanwó èrè ìbarabúlé tó ti you want ṣé you wan dey game or which one e be like say no be say e wan dey game but e wan make him help am so e go play game for dem abi. bẹ́ẹ̀ sá. i know na. àwọn máa fún ẹ nílùú ṣùgbọ́n nǹkan tó ń pè bẹ́ẹ̀. ah rárá sá. wọ́n máa fún igi náà. ah igi ò lè pa àwọn mọ́ọ̀lù o. ìbọn ló ń jẹ́ lù táwa tí wàá mú bọn yẹn fún ẹ tí wọn bá ti rí wọn make sure kó pa gbogbo wọn kò ṣe é níṣe tẹ́lẹ̀ yẹn bá dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn tó bá ti wá pa gbogbo wọn tán tó ti yege máa padà bọ̀ kó wá bá mi ní pápá yege ìwé láti jọ máa jókòó láti tún máa sọ̀rọ̀ tiwa tó máa yege ṣó ti yẹ. àgbọ̀yé. fi hàn náà mama you mama you know no small she. Ah. Ah. Àṣìyà. Finally, ó ti lọ bẹ́ẹ̀. Sá. Ṣé o dáhùn fi ṣe dáhùn? Ẹ ṣe sá. Lọ́wọ́ ẹ palaba ẹ bá o lọ séèkì. Onímọ̀ náà bí o. Ilé ìlú ṣe bí ojú. Ẹ ìbọn ló wà lọ́wọ́ ẹ̀ tó bá ti ráhùn tó fẹ́ pa kó ṣe bí ojú káwọn yẹn padà nù. Àwọn ọba ọba pa olú fẹ́ pa ẹ̀rọ bá ti padà ní àwọn àpàdé lọ́rùn. ọkùnrin ilé ẹ̀bí náà ọjà tí wọ́n kún dání pàtà. yá mo ti mọ̀ pé bílẹ̀ máa wà ẹ̀yin àgbàyà burúkú yìí lẹ́yìn lẹ́ra ayé mo ẹ̀yin mo sáàdì yín torí pé kẹ́ lè rẹ́ ẹ̀bùn kẹ́ lè ràn mí lọ́wọ́ ẹ tún wá pa àbúrò mi màá jẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀yẹ kẹ́yẹ ní kẹ́lọ̀sán òru lẹ́yìn àgbà ń ké o ẹ̀ mo múra yín wá ní lójú ẹkùn ń gbọ́n. irú ẹkùn ń lè. lójú ẹkùn ń pọ́nsẹ́. irú ẹkùn ń lè. ó ń pọ́n ó ń pọ́n. irú ẹkùn ń lè. lójú lójú ẹkùn ń pọ́n. irú ẹkùn ń lè. Eh, ọmọ tó níyàwó ò ní sùtù òun gan ò ní fojú korun ẹdìyẹ ti bá rokùn ara òrokùn ara òrò ẹdìyẹ. Monsieur Bolatan, don't ask for this. Move. Sáré, sáré, sáré, ẹni jìnnà, ẹni jìnnà, ẹni jìnnà, àjùra wa lọ. Tìjàkadì kọ́. Mo ní ẹ̀fẹ̀rẹ̀kẹ̀, àjùra wa lọ. Tìjàkadì kọ́. Omijé fomijé, ẹ̀jẹ̀ fún As we dey go now, no more pọ̀ọ́pọ̀ọ́ no more shipoko no more shipoko shiposhi no yanya mọtinya no more pọọpọọ no more akoyi power no more akoyi mọzu ẹ mọ̀ tipẹ́ pé iṣan ló pa Bruce Lee as e dey go jagunjagun tó bá mọ̀jà tí ó mọ̀ ṣàìrú wọn ló máa ń bógun bòmí lọ o bó ṣe ń lọ ń sìn yìí ẹ mọ̀ páwọn èké ẹ mọ̀ kí wọ́n ti mú mò ó ti yẹ yín everybody máa ní láti lé lò báyìí so kọ́wọ́ pálábá tí wàá má bàa ṣégi ẹ kí everybody lay low as e dey go no more fighting but always guiding mo mọ̀ mọ̀ kọjú sí ẹni torí mo mọ̀ pé ọmọ líle ní ẹ. I know but o mọ̀ pé mo léèwọ̀ méjì mi kí n lọ station mi ò dẹ̀ kí n lọ hospital torí kọ́kọ́rọ́ tó ń ṣí mọ́ṣúárì mo mọ̀ pé kò lè ṣe hospital. kàn bá àwọn aláì. kọ́kọ́rọ́ tó ń ṣí báńkì kò ní ṣe hospital o. ọ̀dọ́ àlàyé David always nǹkan kékeré ni ọmọọba i dey for you if you dey for me ó ti yẹ but abá ti ń lọ i need láti bẹ anybody Just as e dey go no be fight we need for now ṣé you understand tíjì bá ń jà àgbọn máa ń bẹ̀rẹ̀ ni o kó má bàa bá jì lọ gbàfó nígbà ni ò ní jẹ́ kó lù ẹ̀ mọ́ gbà ìgbàfó nígbà ló máa ń jẹ́ kó lóyàn mọ́ gbà wẹ́gbẹ́ ẹ mú ẹ mú. and i i got it talking. pé ó sọ pé pé perfect gbogbo document yẹn. okay good. kò see any problem for mo ṣe understand. thank you very much officer. mo bola ton. tán bola ton. bọ́lá bola ton. Larry, bọ́lá tán a mọ nǹkan tó gbé ẹ dé position tó wà yìí ipò tó wà bye. báyìí so mo stress tí mo pass through i had to call my dad pàrọ̀ oríṣiríṣiríṣiríṣi fún wọn just to get you out anyways no ọ̀rọ̀ èmi àti ẹ kò ń ṣe bíi and you know yourself. Oh, man thank you so much mo really appreciate gbogbo effort ẹ eh, láti rí wípé mo jáde kúrò níbi tí mo wà gẹ́gẹ́ bí o ṣe sọ wípé kì í ṣọ̀rọ̀ bí bóyá tó bá tún ti pè mí àti ẹnìkan àwọn nǹkan tó mọ̀ máa jẹ́ kí oyè ẹ̀ má dẹ̀ tàn mọ́lẹ̀ sọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣokùnkùn sí i jáde àkókò ń báyìí. yà ẹ́ lẹ́nu pé orí mi para ó yà ẹ́ lẹ́nu pé mo tún lè dé mo kọ́kọ́ fẹ́ kó mọ̀ wípé nǹkan tó ń gbénú mi ó ju ti yálàyà ẹ̀ lọ nǹkan ṣẹlẹ̀ wọ́n lọ tì mí mọ́lé ìyá ẹlẹ́mìí ó tún wá síbẹ̀ ó tún wá ń rojọ́ mọ́ mi lẹ́sẹ̀ hmm. jọ mo kéré mo kéré ju ẹni tó lè pa àbúrò ẹ̀ lọ ni ìwọ láyà wá sí police station ókè ogbó èròǹgbà ẹni pé bó ṣe wá yẹn kan pa mí kí gbogbo nǹkan ṣẹlẹ̀ mo tún wá dé mo mọ̀ pé o ti gbọ́ pé mo ti dé nítorí pé màá dé àwọn ibi tó rò kán mú mi lọ yẹn àwa wọn ti tẹ́lẹ̀ dè wá ń bẹ̀ ibi tó gbé mi lọ yẹn àwa náà là ń ṣiṣẹ́ ń bẹ̀ àwa náà náà ránṣẹ́ ń bẹ̀ so mi ò lè pẹ́ ń bẹ̀ o wá gbọ́ pé mo ti dé sílùú ìyá ẹ̀ tún ṣì ń rìn bó ṣe ń wọ̀n ẹ́ ẹ wò ẹ̀yin guys mi ò fẹ́ rojọ́ ju ẹjọ́ mo ń rí bọ̀bọ̀ inú bí mi ẹ bá mi lu pa tẹ́mi máa fi kọ́lá. ìlọsí àṣẹ dáadáa orí ẹ̀ yìí ṣá. ẹ nà tẹ́mi orí kọ́lá ìwádìí lọ́ba wà dáadáa ṣé orí ẹ̀ yìí ìwádìí lọ́ba ṣé dáadáa orí àwẹ̀ ọjà ọjà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ọjà rẹ̀ ọjà rẹ̀ máa kú sẹ́ẹ̀. God. Die. Fuck, fuck you. Follow. Die. ẹlẹ́sẹ̀ lòkú máa ń gbà sáré àlùpàídà ah, ah, kì í tọ́lọ́ aláǹtakùn tó fi ń ṣe gbogbo bí iná bí iná bí iná bí iná kì í dìde ìwà ẹ̀mí mi ò gbọ́dọ̀ bá o torí ọwọ́ tó kété bá fi sínú mara ìlú máa fi ń ṣeré ilẹ̀kùn tí sàwùrù bá ti ti omi ní máa ń sí bẹ́ẹ̀kì tí ọgọ́ bá ti sẹ̀ inú ara ní máa ń sẹ̀ sí ah, ọ̀fẹ́là lórúkọ tí ẹ̀mí ń jẹ́ ẹ̀rọ irọ́ aṣọ́gbó kì í kọ orógbó olùṣọ́ kì í kọ obì abẹ́rẹ́ kì í kọ aṣọ kọ̀ọ̀kan kì í kọ wọ́dọ̀ ẹ̀wọ̀ mi ò gbọ́dọ̀ bọ́ ọ̀bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ọ̀bẹ̀rẹ̀ gẹ́gẹ́ láti ọba torí kan ní ọwọ́ kọ́kọ́ ọ̀kadà fi rọ́ ní ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àdàbà pèlè ní pẹ́yẹ́lẹ́ ò gbọ́ ẹ̀yẹ́ lè gbọ́ títìrì ló ń tìrì ẹyẹ lè gbọ́ títìrì ló ń tìrì àgò tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wa. ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀ eégún alárè ẹ̀dìyẹ ti balógun. anytime tẹ bá ń bá mi sọ̀rọ̀ màá kọ́ máa sọ fún yín pé bóyá later later later òun ni kò jẹ́ kẹ́ mọ̀ ń pé ẹ gẹ́ tààrà yín. sídi gbàmí kí lọ wá dídì irú aṣọ tọwọ yìí aṣọ àwọn tó bá ya wèrè tí a máa fi dé wọn mọ bẹ́ẹ̀ dì lọsibítù lọ́wọ́ yìí. aṣọ nọ́ọ̀sì ni mo ti gba oyè níbi iṣẹ́ mo ti di nọ́ọ̀sì báyìí.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 sẹ́lẹ̀ kan náà wọ̀ ni. máa máa rún lẹ́gbàlẹ̀ kan náà. Ah, ẹ ṣòro. Ah! Eh, eh, ọ̀gá mi ò fi bẹ́lẹ̀ o ẹgbẹ́ olóògbé ọ̀gá mi o ọ̀gá mi mọ́ mi rẹ̀ ṣe gan-an ọ̀gá mi ò wọ ẹ̀jẹ̀ kí n sọ sáìtì mo láìkì jù fún yín sáìtì mo láìkì jù. Ah, ó máa kan lọ́rùn. ọ̀gá mi ò yẹ bẹ̀rẹ̀ ṣẹ́. ara mi ò yá ẹ wá dàkú mo fẹ́ rí nọ́ọ̀sì sídìkì yọ bọ́ọ̀sì.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 àti mi tó kọkúlé ni mo rí. so. mo ti sọ mo sì ti yanjú ẹ mo ti sọ̀rọ̀ tí wọ́n sọ tán o kẹ́nìkan fún aládùúrà parí ẹja mọ́ lọ. mo ò bóyá ẹ máa bẹ̀rẹ̀ pé ṣẹ́nikẹ́ni ò ní bẹ̀rẹ̀. lémi tí mo mọ̀. Hmm lẹ́mi tí mo mọ̀ kò sí mọ́ kò sí mọ́ ti lè wù kó rí wèrè òrù yọ èéfín ìwà. ẹ má bínú. gbẹ́sọ̀n gbẹ́sọ̀n ọkọ dìdìrín. bọ̀dá dénde. dákẹ́ o ìjọ tó ìjọ tó wọ́n bí o fẹ́ sọ fún ọ ní o inú òde ló wà o bọ́ ọ fẹ́ bọ́dún òde jẹ́ gẹrun orí rẹ o tátẹ́gùn bá fẹ́ sí ọ lórí o kọ̀ọ̀kan bọ́ nínú half a day nínú hundred yìí.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 wọ́n ti fi èsì sí sixteen ẹ̀rọ yóò wá ṣe lálálálá bọ̀dá wèrè <laughs> táyé ṣe hmm. <laughs> ìyẹn ló wà dé kúkú nírònú méjì gbà ibẹ̀ ni ó wọ̀ lọ. Hmm. ó ṣàwòrán náà pé obìnrin ò ní wà hmm. ó pẹ́ ń lé ọkọ yóò ṣáàdì tó fi ṣe é àṣẹ náà ha ni. Ah.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 a delete ẹ̀ record tó bá ti kọ́ ọ̀rẹ́ ìlú ẹ̀ bá mi wí. níyẹ. níyẹ o ṣe pé wà lè ṣiṣẹ́ yẹn. kí ló ṣẹlẹ̀ ẹjọ́ má bínú two hundred k one hundred k dọ́ọ̀ tí mo fẹ́ yẹ jìnnà ó ní kí lọ sí business account kan pé owó kan fẹ́ wà nínú owó kan máa wọnú account mi bíi ten k àbí twenty k tẹ̀ mú pé àbí thirty k àbí mi kàyé zero tó wà bẹ́ẹ̀ dáadáa tí wọ́n jẹ́ kí n mọ owó ìjọba mi kàyé zero tó wà lẹ́yìn. mo wí kò mọ omi jẹ́ two hundred ni o ẹ̀yà the money wey we get yo. yóò lè fi ní ṣẹ́gun. ọmọ lókè lókè lókè lókè fún ẹni. lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. èyí ló lè gbé wa débẹ̀. lọ́wọ́lọ́wọ́ ọ̀rẹ́ o. ara ò rọ òkú ara ò rọ ẹdìyẹ. Khadija. Kàkà kíkì ni ń ṣàkápò àgùn. Olúkúlùkù yóò ṣẹ́dẹ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ní ọ̀dọ́gun òdìjà. Ọ̀dọ́gun òdìjà ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. Eégún alárè, eégún alárè, eégún oru ti tú tirú tirú tirú tirú. olúwo olúwo olúwo. orin tuntun tirú olúwo olúwo olúwo olúwo. ojú ẹkún irú ẹkún. É.